àdẹ́rùpọ̀kọ̀ fẹ́ yọ̀gbọ́n sí pápá ló lò nítorí Mojí Afọláyan bí ọkọ bá mojú aya tán alárinà gbọ́dọ̀ yẹra bí kò bá fẹ́ àrífín tàbí ìsọlẹ́nu Yorùbá sì máa sọ pé tí èèyàn bá fi ẹran dídín ṣọ́ ológbò tó bá padà débẹ̀ ohun tó bá rí ni kó fara mọ́ o kò jọ pé bàbá tí wọ́n ń pè ní pápá ló lò ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá kánsílọ̀ ládùúgbò wọn fẹ́ gbà bẹ́ẹ̀ nítorí lẹ́yìn tó ti fàgbòfẹ́ gún kò yún okun ẹ̀ sílẹ̀ lẹ́yìn tó ti ní kí Mojí Afọláyan ìyá táwà tí àwọn àbúrò ọkọ ẹ̀ lé nílé wá máa mánéjì lọ́dọ̀ àbúrò òun ìyẹn adẹ́rùpọkọ̀ kó fi àwọn méjèèjì sílẹ̀ kí wọ́n jayé orí wọn. ohun tí pápá lolo ti lérò ni pé nígbà tí adẹ́rùpọkọ̀ kì í ṣe ọmọdé mọ́ tó jẹ́ arúgbó ní òun náà tó sì jẹ́ ìyá táwà kò tí ì dàgbà rárá pápá lolo ti rò pé kò sí ohun tí yóò pa àwọn méjèèjì pọ̀ lẹ́yìn kí wọ́n jọ sùn díẹ̀ títí tí yàrá míì yóò fi ṣí sílẹ̀ tí wọn yóò ní kí ìyá táwà kó sínú yàrá náà ni èyí tó tilẹ̀ dùnmọ́ pàápà lolo nínú jùlọ ni nígbà tí adẹ́rùpọ̀kọ̀ ní òun kì í bá obìnrin sùn sórí bẹ́ẹ̀dì kan náà tó sì ní dandan ni kí ìyá táwà gbé mátíráàsì rẹ̀ wá tó bá mọ̀ pé òun fẹ́ máa gbé lọ́dọ̀ tòun ṣùgbọ́n lóòótọ́ ni ìyá táwà gbé mátíráàsì rẹ̀ wá kò pẹ́ tí adẹ́rùpọ̀kọ̀ tó lòun kì í bá obìnrin sùn lórí bẹ́ẹ̀dì kan náà fi bẹ̀rẹ̀ sí wa obìnrin náà mọ́ra obìnrin náà tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ wọn tó sì múra láti ṣupò ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ti dolóògbé náà ìyẹn bàbá táwà mẹ́kò bí a ti wá ṣe ń sọ̀rọ̀ yìí àfàìmọ̀ ni kò ní jẹ́ pé adẹ́rùpọ̀kọ̀ kò ní lè ṣe kinní kan mọ́ bí kò bá rí ìyá táwà kó má sì jẹ́ mojí yìí ni yóò ti ṣe ohun tí kò fẹ́ ṣe fún ẹ̀gbọ́n rẹ̀ ìdí ni pé wọn kì í fi ara wọn sílẹ̀ nígbà kan nínú ilé ni wọn yóò lè kì mọ́ wọn ò sì ní kúrò ládàá ara wọn ohun tó ń bí pápá ló lò nínú gan rèé nítorí gbogbo ìgbà tó bá ń wá adẹ́rùpọkọ̀ tí kò rí ni yóò máa pariwo rẹ̀ aláṣì ti ń fún pé kinní kan ń lọ tí kò dára láàrin àwọn méjèèjì ṣùgbọ́n inú ń bí adẹ́rùpọkọ̀ pé ó ń yọ ayé òun àti olólùfẹ́ òun tuntun lẹ́nu ìyá táwa náà sì ti bẹ̀rẹ̀ sí bínú pé kí ló ń ṣe máàlù arúgbó tí wọ́n ń pè ní pápá lólò yìí gan náà àfàìmọ̀ ni ọ̀rọ̀ náà kò ní í di ìjà kó má wàá di ohun tí pàpà lòlò yóò yọ kùmọ̀ sí àbúrò rẹ̀ tàbí pé adẹ́rùpọ̀kọ̀ yóò yọ ìbọn sí bọ̀dá rẹ̀ ẹ̀yìn náà ẹ wo Mojí Afọláyan àti adẹ́rùpọ̀kọ̀ nínú yàrá níbi tí wọ́n ti ń ṣe mù kẹ́ẹ̀kẹ́. ṣé báyìí sọ pé ẹ kì í bóbìnrin ṣí ẹ bẹ́ẹ̀dì kan náà papọ̀ bẹ́ẹ̀ kì í sùn tóbìnrin lórí bẹ́ẹ̀dì ni ẹ kí wọ́n lórí tẹ fún àwọn mi mọ́ra ah, ah, tẹ́lẹ̀ ṣe pàpà kókó. mo kàn ń sọ yẹn lójú bùọ̀dá mi ni hmm. mi ò fẹ́ kọ́ pé ìfẹ́ rẹ ń bẹ lọ́kàn mi. <laughs> ṣé pé lóòótọ́ ẹ ẹ̀ dẹ̀ sọ fún mi o. n sì aṣọ òfurufú ẹ̀ fún ọ hmm. n tó ṣẹlẹ̀ ni pé sórí ijọ́ tí mo ti rí ọ tí mo ti ń gbúrò rẹ pẹ̀lú ọmọ rádaràda ọmọ roscoe hmm. bó ṣe ń dún pẹ̀lú rẹ ọ̀tá mi lára àtìgbà náà nífẹ̀ẹ́ ti wà lọ́kàn mi tó yẹ pé mi mọ́ mo sì fẹ́. Eh. mo ti búra pé láyéláyé ìgbà ìmọ̀ nìyẹn kò eh. tún ní ríbi tí mo fi ń tọ̀ mọ́ láéláé òun bá wù. nǹkan ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni tó ti yọ ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni mm, ìgbà yìí lọ mọ̀ pé ìwọ náà ti dìyàwó láńlọ́ọ̀dù. ìyàwó láńlọ́ọ̀dù lèmi o mo ń ṣe ìyàwó tẹ́nàǹtì orí ìyàwó láńlọ́ọ̀dù mo gbé wáyé. bẹ́ẹ̀ni so mm. o tiẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi rẹ ni kejì ni. <laughs> níṣẹ́ mo ní ọ lẹ́gbẹ̀ẹ́ tó ti kéjì mi yìí ń gbalẹ̀ bàbá mi lọ́wọ́ bọ̀dà aládàáda wọn àá lè dànù tí wọ́n gbá dànù. ètò ah, gbà mo ti rí ọ lẹ́gbẹ̀ẹ́ mi mo ti rẹ́ni kéjì kò sí wàhálà. ìyàwó landlord <laughs> èyí náà ṣàmọ̀ púpọ̀ tí wọ́n kọ́ fẹ́ landlord ni ìbẹ̀lẹ̀ ti máa rí súra mi pé ìyàwó landlord ni orí ìyàwó landlord mo gbé wáyé. ta ni ta bọ̀dá nù bọ̀tó lórí ikú àbí kí lè rádára ní oṣù láì ní ìsìn. Ah. ó gbòde o ilé bàbá kánsílọ̀. àwòrẹ́rìn mà ló gbòde o ilé bàbá kánsílọ̀. àwòrẹ́rìn mà ló gbòde o ilé bàbá kánsílọ̀. àríkọ́gbọ́n lérè àwa o ilé bàbá kánsílọ̀. àríkọ́gbọ́n lérè àwa o ilé bàbá kánsílọ̀. pápá ló ṣe kú ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù pọ̀pọ̀ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù pọ̀pọ̀ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsìlọ̀. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. aláròyé màlágbátẹrù. ilé bàbá kánsìlọ̀. aláròyé màlágbátẹrù. Ilé Baba Cancelo. àbójú mi rí dandan ni dẹ́rù kọ̀kọ̀ adẹ́rù kọ̀kọ̀ dẹ́rù kọ̀kọ̀ kọjá sí. kí ló dé tẹ̀ ń pariwo mi bá wa ah. ògùn yìí wó pa yín ni. ó lè wó pa ọ́ ẹsẹ̀ ń kí bẹ́tẹ̀ ni. what a nonsense. o rí pọ́ọ̀mù máa lè wọ ẹ̀. o fẹ́ sórí ibú ni. Ah, ẹ̀yin lẹ́ sórí ibú o ah, kí ló ṣe kí ló fa wèrè pé tẹ kí ló fa wèrè tẹ̀ ṣe báyìí nìyí. o ṣe pè fẹ́mi. sẹ́yìn o ṣe pè fẹ́mi ni. ọfẹ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ nìyí. èmi ò mọ̀ o. kí ló kọ sí. kí lẹ rí ń bẹ̀ sójú ń dùn yín ni ojú yín fọ́ ni àbẹ́ẹ̀rí ń jí mọ́kọ́ mọ́kọ́ bàbá rí wáyà bàbá rìwáyà. bẹ́ẹ̀ni. ṣé ilé bàbá rìwáyà ló wà yìí. ṣé ilé bàbá kánsẹ́lọ̀ la wà yìí. bẹ́ẹ̀ni. ilé ilé bàbá kánsẹ́lọ̀ kọ́ yìí o ilé bàbá rìwáyà la wà yìí. wọ́n ń dì ọ ni wọ́n. ṣé bàbá mi jẹ́ kánsẹ́lọ̀ ni àbí bàbá mi ṣe kánsẹ́lọ̀ rí. ẹ wá gbà mí wọ́n mú ìwé ọ̀dẹ̀ wá ọlọ́ọ̀ tọ́jú ẹ̀ ò rówó san mo tún wá tẹ̀lé owó oúnjẹ pé ká fi sanwó ọ̀sanwó tán ọwọ́ akọ́lé bàbá rìwáyà fún. ilé bàbá rìwáyà tí ọmọ jẹ́nu. àánú rẹ̀ sì ṣe mí fún kíni. tí ìbá rẹ pé àánú rẹ ti ń ṣe mí wọ́n lù ọ́ pa tó kù fínfín nígbà tí ọdẹ bá mú ọdẹ kẹ́bì tí lù mọ́lẹ̀ tó fọ́ pẹ́tẹ́. èmi lẹ lù bẹ́ẹ̀ ni mo sọ fún mi sẹ́yìn rárá gbà bẹ́ẹ̀ ni <laughs> èmi mọ̀ ni eh, tí n bá gbé jábì fún yín orí yín ó pè wá ni kí lẹ fẹ́ ṣe. mo fẹ́ tẹ̀sí oògùn lára rẹ ni. èmi lẹ ń yọ oògùn fún èmi lẹ ń yọ oògùn fún. mọ̀ wòran hmm. ìwọ yìí. èmi lẹ ń yọ oògùn fún bọ̀dà ẹ ẹ wá gbà mí. lọ́sùkò dákun mọ́ dá sí i ah, orí yín burú bàjẹ́. lọ́sùkò wọ́n ń di ọmọ yìí o ọmọ àlè sí ni ọ́. àgbàna dáradára ṣe màpá gbàlagbà ni wọ́n ń mú sí. àgbà òfowó ni àgbà òfowó ni tí n bá gbé ẹ̀bò fún yín orí yín ó tù ká méjì ni. <laughs> wàhálà ó ti mu tí èbó ọpọlọ rẹ ti dà yìí. ilé tẹ mọ gogoro tẹ ń gbẹlu torítorí lẹrù èmi mọ gogoro. ẹ mọ gogoro gogoro ti bà tí jẹ. èmi èmi mọ gogoro. ẹ já wọlé ẹ jìyà ẹ má bínú ẹ já wọlé ẹ jìyà wọlé ẹ já wọlé. ẹyin náà dáadáa ta ni kí wọn ta ló ní kí wọn bí ilé ilé mi àbí bàbá mi kò tẹ̀ bí ọmọ ìgàn náà ni èmi mọ gogoro ó sì lọ bàbá rí wáyà ní. all right all right. adẹ́rùpọ̀pọ̀ mm-hmm. bàbá rò tọrọ tá a bá sọ kọ̀dá láàrin ara wa o kí ìrù ọmọ dìkúkù ìkúkù sí èmi kọ́ ọmọ dìkúkù sí mi báyìí sọ́dà bẹ́ẹ̀. ṣé ẹ̀yin lójútì lẹ́yìn náà dìkúkù sí mi ṣé ẹ lójútì àbúrò yín nù ẹ̀yin tó yẹ pé ó yẹ ká ti jọ sọ̀rọ̀ ká jọ fi yéra wa lọ́dọ̀ tó ti pẹ́ ká jọ ṣàlàyé ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń dìkúkù ẹ̀ ń lérí kankan kankan kankan kankan ọjọ́ mélòó gan-an lẹ fẹ́ lò láyé tẹ̀ ń wẹ̀wù rin ṣe fẹ́ ju ayé ni. mo ràn ikú kàn mí pẹ́ẹ́pẹ́ẹ́ ah ikú èmi ò lè kú ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng ọgọ́rùn-ún ọdún lónìí àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́ng gbẹ́ngbẹ́ng gbẹ́ngbẹ́ng ní tòkè òkè gbẹ́ngbẹ́ng èmi ikú kẹ̀. <laughs> ìyàwó ọ̀rẹ́ rẹ̀ níbọ̀. ìyá táwa mọ̀ ní lóòótọ́ <laughs> kí a ní wá kí. ẹ̀lẹ́ o. ìyá táwa ẹ mọ̀ nílẹ̀ ẹ̀kún. ṣé o ṣe kí ló ṣe é tó tójú rẹ kú rẹ tẹ tó kójú tó kọ́lé lọ́wọ́ báyìí. ẹ bá fún mi ní ìbẹ̀yìn fún ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. ǹdẹ́ jókòó ẹ̀yin eh, náà sì mọ̀ pé ọmọdé ò bá mú oúnjẹ kò nira ẹ̀dá ọkàn. so ti wá mọ̀ wá lọ́kọ rẹ báyìí ìwọ tó ń fọlọ́pàá mú wa níjó ni o ti mọ̀ wá lọ́kọ ẹ̀. ìyá àtàwà iṣẹ́ èṣù ni kí ló wá dé tójú rẹ̀ kọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí sí òsì ndéǹdé lọ́jọ́ kò bá mi. àbí kọ́ gbàgà nù. jẹ́ ojú kò tí ò ń bẹ̀ o. so fún ara ìsáfara kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn àbúrò ọkọ mi ni mo wá fẹjọ́ wọn sùn yín o bọ̀dá Rótìmí àti bọ̀dá Àyìnlá àwọn méjì kó tọ̀gì wá bá mi lé wọ́n gbogbo ẹrù mi náà ti fọ́n síta wọ́n ní kí n jáde kúrò ní ọ̀dẹ̀ ti tilẹ̀kùn pa. Ah, ah. wọ́n mọ àwọn ọmọ wọn láti kékeré mo ti mọ̀ wọ́n tọ́ọ̀gì ni à ń ṣe ládùúgbò káàkiri wọ́n máa ń jà káàkiri àgbọn àwọn méjèèjì wọn ò dáa. ẹ ẹ ìyún àbò abálẹ̀ lẹ́yìn kí ló wá ń fẹ́ ká ṣe ní ìsìn. ẹ mo ní bóyá yàrá kan yọ sílẹ̀ kẹfí rẹ́ǹtì fún mi ni. kò sílé kankan ní ìmọ̀ gbogbo àti fi lé rẹ́ǹtì tán. kò fẹ́ẹ̀ mọ̀ sí yàrá kankan náà mọ́ àmọ́ kí ni mo lè ṣe báyìí o bóyá tí ọba lè mánéèjì lọ́dọ̀ adẹ́rùpọ̀kọ̀ kọ́ ọmọ kó ní yàrá rẹ̀ kẹjọ mọ́ gbé títí tí yàrá mi ò fi sí sílẹ̀ ní inú ilé ní báwọn kọ́. ah tó bá ti ní bínú inú ògbà làyà ògbà. ṣé yàrá ọ̀dọ̀ mi. kó kó sọ́dọ̀ rẹ kó mọ mánéèjì bẹ́ẹ̀ ni. tó bá ti ní bínú. àbí. ńgbà ẹ̀gbọ́n mi pàṣẹ pé kinní kan ṣé ń wà pé kò rí bẹ́ẹ̀ ni kò yẹ kò sí tó lọ́wọ́ burú bẹ́ẹ̀. ẹ ṣe sà ẹ ṣe yẹ sà. lọ kẹrù rẹ wá kó dà lé kó kókó ń ta. kinní kan ni o èmi èyí sun orí bẹ́ẹ̀dì kan náà papọ̀ ẹbí bó sọ ní bẹ́ẹ̀dì o. gbọ́ mo ní mátírẹ̀sì ńlá ńlá bẹ́ẹ̀ ni tó gba gbogbo ìdílé mo ní. lọ kẹrù rẹ wá wá kó dà sí ẹ má jẹ́ kójú ọ̀pá gba kò sí. ẹ ṣe bí kí àyè fi yọ nínú tó bá ti yọ àáfọ̀n yàrá mi ń ẹ̀gbọ́n mi pàṣẹ máa ń ní mò ní gbọ́ mo ṣe ní gbàṣẹ tọpa. ọmọ ẹ lè. <laughs> kí lọ́rọ̀ ti mo di ọmọ fún nìyí. ẹ ṣe ẹ kóra yín sọ̀nsá. ṣé mo ranjú ni. ó ranjú lójú rẹ ṣe wẹ́wẹ́wẹ́. irú oore tó yẹ kéèyàn máa ṣe nu hmm. oore téèyàn ó ṣe tí ó fi rí ìjọba ọ̀run wọ̀. Ah! ìwo ni bọ̀dá mi. Ah! tó ń tó ń ń dì í. wá wá o oore mo ṣe fún ọ wọ́n yóò dìbì mọ́ mi lọ́wọ́ o. Ah, ah. eré wo lè lẹ ṣe tí ó dìbì mọ́ yín lọ ah, irú oore tó yẹ kéèyàn máa ṣe ni kó lè rọrùn wọ. wọ́n ní máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere. n ò ní ṣìkà láyé n ò ní ṣìkà lọ́run n ò ní hùwà ìbàjẹ́ kan fún àlàkejì máa ṣe rere láyé mi máa ṣe rere tẹ̀mí àti ìdá. báyé ń gbógun ẹ sàmọ̀ hùwà rẹ o báyé ń dìtẹ̀ ẹ sàmọ̀ hùwà rẹ. n ò sì kà láyé n ò ní sì kà lọ́run n ò ní hùwà ìbákan fọmọ ní kejì. má rèrò kèrò sí mi o ti rọrọ ikú sí mi nísìnyí. má rèrò kèrò sí mi. fọmọ là kejì máa ṣe rere láyé mi máa ṣe rere. Ilé bàbá kánsẹ́lọ̀. Ṣé èèyàn rán ọmọ iṣẹ́ lèèyàn rán ọmọ yìí iṣẹ́ nìsín? Tá a sì wá látàárọ̀. Tọ́lọ nìkú mọ́ inú ọjà. Lẹ́yìn pé kó ra nǹkan lásán wá fún yàn. Wọ́n náà mò ń wá bọ̀. Ah. Wọ́n náà mo sì rí. Amọ̀rí yín. Ẹ rí mi o, ẹ rí o. Ṣé èsè pé ẹ tún wá dóògùn lẹ́ o? Jẹ́ wọn a fún o, àgbò èsì náà jẹ lọ́bẹ̀ wọn o torí pé àwa náà ti dàjẹ́ ara bẹ́ẹ̀ nìkan wá da kankan sílẹ̀ ní pẹ́pẹ́yẹ ni mi pẹ́pẹ́yẹ tó jòkúta <laughs> omi ni ó fi sùn ìpọn ìpọn ìpọn rí ajá o gbọ́dọ̀ bẹ kùn ní bùbá ọba mi ń bùbá o. ṣé yí ẹbẹ yẹn. gbogbo ètò òun ṣe wèmí ọba yàn wá. ọba ya n ò bá yàn wá kí ló wá bá wá ń gbà lóhùn. mo kàn ní kí n wá sọ fún ọ ni pé n ò fẹ́ lókùú èèyàn lọ́rùn. kí ló dé. ò ṣe sórí èmi tó ń wò yìí nísìnyí èmi ló lórí gbogbo ọdẹ àdúgbò ìka àfàtà olórí fìjìláńsẹ. <laughs> yà ni idiot fìjìláńsẹ not fìjìláńsẹ fìjìláńtẹ tẹ tẹ tẹ tẹ fìjìláńtẹ yà neighborhood. ẹ bó o pè ní labour náà kò ṣe nǹkan kan kò sá ti pè nǹkan ntí mo fẹ́ sọ náà ni pé èmi ló lórí gbogbo ọlọ́dẹ pátápátá mhm. abẹ́ àkóso mi sì ni gbogbo àwọn ọlọ́dẹ wà mọ́kàn wá wí fún ọ ní kò kìlọ̀ fún torí ìrìn gbèrègbè tí máa ń rìn láago mọ́kànlá òru ẹ láolóru àná àmọ́ fẹ́ yìnbọn pa èmi mọ bẹ̀ wọ́n. kill my brother pa àbúrò mi wọn ò tó bẹ́ẹ̀ gbogbo yín máa kú sẹ́wọ̀n ni. máa sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ń ṣe ni ó kìlọ̀ fún o bẹ́ẹ̀ bá kìlọ̀ fún ẹ kàn déédéé gbọ́kẹ̀wò lóru ni. o ò lè pa àbúrò mi kó o yìnbọn pa àbúrò mi kò ṣeé ṣe it's not possible kó yẹ ọjọ́ bí àgbò yìí ni àbí tùpù. máa sọ bẹ́ẹ̀ mọ́ àbí rú ọlọ́dẹ wo ló pè mí. Ah, ah. wo ire àbí kí ló fi ń pè ẹni mo bá pa àpagbé ni o. wo bí ọ̀dà débẹ̀ yẹ fọ́kìrì mẹ́ kill my brother pàbúrò mi ah, yìnbọn fún láago mọ́kànlá yẹ stupid man get out of my side yẹ good man. kí ló tún ṣẹlẹ̀ bàbá. búrẹ́kà bàtà. kí ló jẹ ọ̀rẹ́ mi. kí ló meet ẹ má bínú oje mo ní kí n wá kí wọn lọ ní kóhun tó tún máa ṣe gbogbo ìtẹ́ ń ṣe kí n má ló ku èèyàn lọ́rùn. ẹ kí n lọ tún ṣe. ǹjọ́ dáa kó o gbọ́ pé mo yìnbọn pàkan náà àtẹ̀jọ́ ń gbélé. irọ́ o ká má rí o. adẹ́rùpọ̀kọ̀ ni erinru tó bá sùn rinru á yìnbọn pa èmi gan ó rìnrù lóru àná èmi mọ bẹ àwọn ọmọ pé wọn má pa pẹ̀lú. hear this local hunter stupid local hunter look look hear him. ẹ kí ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ bàbá ó sì ní kí ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ èmi ló lórí àwọn fìjìláńṣẹ́ àdúgbò àbí àkóso mi gbogbo wọn wà ara àwọn tó sì ń yọ wá lẹ́nu ládẹ́rùpọ̀kọ̀ wà ẹ kódà ló sì rìn rú lóru àná yìí èmi mo bẹ̀ àwọn ọmọ pé wọ́n má pa. Ah, bàbá ẹ má dán wò ẹni fìjìláńṣẹ tó bá yìnbọn pa èèyàn láago mọ́kànlá òru ìjọba yìnbọn pọ̀ òun náà ni o. yẹ́ẹ̀ here you are here you are correct speech. bàbá òótọ́ ọ̀rọ̀ ni mò ń ṣàlàyé fún yín yẹn. you don't understand anything. ṣẹ́rí aago mọ́kànlá sí aago méjìlá òru kì í ṣe àsìkò tí fijilanté kan gbọ́dọ̀ máa yìnbọn pa ẹni tó ń rìn lọ jẹ́jẹ́ o ṣẹ́yìn ò mọ̀ pásìkò táwọn kan ń lọlé láti ibi iṣẹ́ ni ẹ̀ tó ń ṣe parí iṣẹ́. tó bá wá jọ dàrán nǹkan. ṣé tẹ̀yìn bá rọ̀ dàrán ṣe é dàmọ̀ ni ṣé bàbá dẹ́rù pọ̀kọ̀ wá jẹun tó lè máa fògànà lóru. there you are ṣe rí nǹkan tíjọba fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé gẹ́gẹ́ bí fìjìláńtẹ́ tẹ́ ẹ bá mú ọ̀daràn kẹ́ ẹ fà àwọn ọlọ́pàá lọ́wọ́ tàbí àwọn agbófinró míì sọ̀rọ̀ mi ti yé yín ìjọba ò fààyè gbà pé kẹ́ ẹ máa dáṣẹ̀ ríà lọ́wọ́ ara yín o fún àǹfààní ara yín náà tún wá ní o torí pé tí ẹ bá bẹ̀rẹ̀ tẹ bá lọ tẹ bá gbébọn kojú ọ̀daràn tí ọ̀daràn yìí bá gbébọn tójú ti ń lọ dání ńkọ́ ó léwu fẹ́mi tẹ̀yìn náà àwọn nǹkan tíjọba fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn. roscoe máa gbowó àwọn ọgá tó ń tó dandan yẹn ìbọn ló ń gbé lọ́wọ́ igi lásán they will just finish you já you yẹlẹyẹlẹ fọ́ọ̀ká mi dẹ̀ bọ̀. torí adẹ́rùpọ̀kọ̀ máa kọjá yìí ẹ̀ ńgbọ̀ bá ń kọjá lọ tó bá ti rí mi gbà náà ní àforín ẹnu ìpọ̀rí ajá ò gbọ́dọ̀ bẹ́kùn ní bùbá kì í sì ṣe bíi tèmi bọ́ bá tún rìn rú kẹ̀ù ní ọkàn gbọ́. kí ló ṣe ẹ wo ẹ má jẹ́ inú obì yín o tẹ́ ẹ bá yìnbọn pààyàn wọn ò yìnbọn pààyàn ni o. jẹ́ àìsàn tọrọ fún ọ bàbá ọlọ́dẹ ẹ kìlọ̀ fọmọ ọdẹ ọmọ ọdẹ nìwọ yìí sí bàbá ọdẹ kọ́ má rìn látẹ́ńdà kó má ṣe sì farabẹ̀jẹ̀ lójijì kọ́ má bàa dẹran dídín kó ń kójà abẹ́lé kálukú lómi ṣe tiẹ̀ kẹ́rẹ́jì kẹ́ńkẹ́ gbẹ̀mù kó ń kójà abẹ́lé kálukú lómi jẹran tiẹ̀ kémi ọjẹkùn dín kí wọ́n jẹ pọ̀nmọ́ kóńkó jábélé kálukú ló ọmọdé ẹ fọmọdé ọmọdé ìranù ọmọdé aborí kẹ̀kẹ́ ọmọdé kó yẹ rìn o kó mọ ṣèṣì farabẹ́gẹ́ lódìdí àgbóyìnì kó mọ bàa jẹrẹ dédé. ilé baba kan ṣe lọ. <laughs> ṣe bí ṣe báyìí sọ pé ẹ kì í bóbìnrin ṣí ẹ bẹ́ẹ̀dì kan náà papọ̀ bẹ́ẹ̀ kì í sùn tóbìnrin lórí bẹ́ẹ̀dì ni kí wọ́n lè sọ fún àwọn mi ah, ah tẹ́lẹ̀ ń ṣe pàpà kókó. Hmm? mo kàn ń sọ yẹn lójú bọ̀dá mi ni ìfẹ́ hmm. kọ́ mọ̀ pé ìfẹ́ rẹ ń bẹ lọ́kàn mi. ṣé pé lóòótọ́ ah. ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi o. Ah n sì aṣọ òfurufú ẹ̀ fún ọ hmm. nítorí ṣẹlẹ̀ ni pé sórí ijọ́ tí mo ti rí ọ tí mo ti ń gbúrò rẹ pẹ̀lú ọmọ rádaràda ọmọ aróskóhùn bó ṣe ń dún pẹ̀lú rẹ ọ̀tá ah! mi lára hmm. àtìgbà náà nífẹ̀ẹ́ ti wà lọ́kàn mi tó yí pé mi mọ́ mo sì fẹ́. Eh. mo ti búra pé láyéláyé ìgbà ìmọ̀ nìyẹn kò tún ní ríbi tí mo fi ń tọ̀ mọ́ láéláé òun bá òun nǹkan ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni tó ti yọ ọkàn mi ṣẹ̀ṣẹ̀ mm, balẹ̀ ni ìgbà yìí lọ mọ̀ pé ìwọ náà ti dìyàwó láńlọ́ọ̀dù. ìyàwó láńlọ́ọ̀dù lèmi o mi ò ṣe ìyàwó tẹ́nàǹtì orí ìyàwó láńlọ́ọ̀dù mo gbé wáyé. bẹ́ẹ̀ni mm. so o ti ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi rẹ ní kejì ni <laughs> níṣẹ́ mo ní ọ lẹ́gbẹ̀ẹ́ tó ti kejì mi yìí ń gbalẹ̀ bàbá mi lọ́wọ́ bọ̀dà aládàáradà wọn màá lè dànù tí wọ́n gbá dànù. ètò tó gbà ah, kíákíá. nígbà mo ti rí ọ lẹ́gbẹ̀ẹ́ mi mo ti rẹ́ni kejì kò sí wàhálà. ìyàwó landlord <laughs> èyí náà ṣàmọ̀ púpọ̀ tí wọ́n kọ́ fẹ́ landlord ni ìbẹ̀lẹ̀ ti máa rí súra mi pé ìyàwó landlord ni orí ìyàwó landlord mo gbé wáyé. ta ni bọ̀dá mi bọ̀ tó lórí ibú àbí kí lè ra dára jù sí báyìí ní ìsìn gbà kí n pa. mọ̀ ń bọ̀ ah, bó ti ń pè mí mọ̀ ń pé mọ̀ ń bọ̀. Ah. dárúkọ kọ adárúkọ kọ. mò ń gbọ́. mò ń dúró di ọ. awù. bọ̀dá. Ah, kí wàá ní kí ló dé a lè tó gbẹ gbẹ ká pé yàn ká gbogbo. kí ló dé tẹ̀ ń pè yàn pé ìjayà báyìí. àtẹ̀rù ah, pọ̀pọ̀ kí a ló dé. ebi ah, nǹkan kan rélu yìí ni. ọlọ́run ni ẹ. ẹ sì pè yàn pé eh, mo ní kí n pe àkíyèsí rẹ sí kankan ni mo ṣàkíyèsí kan lẹ́nu ọjọ́ mẹ́ta. kí ló ṣẹlẹ̀. ìyá táwa bọ́ba la ṣúẹ́ ṣúẹ́ ṣúẹ́ ṣúẹ́ láti ṣọ́ọ̀bù yóò ti wálé bẹ́ẹ̀ lẹ́yìn mọ ọkùnrin bí oyin bẹ́ẹ̀ ni wọn náà ò sì jáde mọ́ ó lìkì mọ́lé ni bí àgbà kí ló dé kí ni bẹ́ẹ̀ láàrin jẹ́ kí n bọ̀. Ah, ah. bọ̀dá kí lẹ̀ ń ṣe báyìí sí ṣé ẹ̀ sọ́ọ̀tì mi ni ah. ṣé kò yẹ ká ẹ sọ́ọ̀tì mi ni. adẹ́dùpọ̀kọ̀ sọ́ọ̀tì rẹ kí ló lè pa èmi àti ìyá táwa àpapọ̀ kò sí nǹkan kan hmm. <laughs> mo kàn ń kọ́ ní arithmetic ni. are you English are you educated? mo gbọ́ English. ìwọ ìwọ mọ ìwọ mọ arithmetic mo lọ sùkú mo lọ sùkú ngbà tẹ ẹ lọ Ghana tẹ ẹ sí lé. Ah. ọmọ bàbá mi ah, ah. wo nǹkan kan lèmi fẹ́ sọ o mo fọlọ́ bẹ o èmi ọ̀fẹ́ nǹkan kan bá wọn mọ̀ láàrin wa àti ìyá táwa o tó yọ nísìn mo mọ̀ fẹ́ scandal o ẹ̀ ń tó yẹ pé ọkọ rẹ ti kú tí tó sì mọ̀ èmi ọ̀fẹ́ o. kì í ṣe pé nǹkan ni arithmetic mò ń kọ ìwọ̀nba tí ètajà náà ni mo ní kí n kọ. ọ̀dà àmọ́ kọ́ ládìtìmẹ́tì ìwọ gangan o jáde mọ́ o ti di o ti di kíní kan aláǹgbá inú ilé. sẹ́yìn kí sẹ́yìn sọ mi ni àbí kí ló dé. èmi ṣe ìbàlọ́ yìí kọjá ni o. bọ̀dá ẹ ṣọ́ọ̀tì mi o ẹ máa ṣọ́ọ̀tì mi o mi ò fẹ́ kẹ́ máa. èmi ò fẹ́ ní tí ọba orúkọ wa jẹ́ ká máa pé ilé bàbá kánsílọ̀ ni ilé bàbá kánsílọ̀ ni mm-hmm. èmi ò fẹ́ tó yọ ní ìsìn. nìkẹ́ni nìkẹ́ni. ìwọ náà gbọ́ ó ní ntí ọ̀dà ọ̀dà. ẹ má sọ̀rọ̀ fún àwọn tẹ́nàntì yín. ntí ọ̀dà ọ̀dà ntí ọ̀dà ọ̀dà ni mo wí fún ọ. ẹ má jẹ́ kàn tẹ́nàntì yín máa sọ̀sọ́kùsọ mọ́tò mi o. ìtí ọ̀dà kọ̀dà dẹ́rù pọ̀pọ̀ mọ́ gbà ìyàwó rẹ̀. sẹ́ni tó ti kú. ojú ló fi ń kíni hm. òbànújẹ́ hm. láwùjọ rẹ̀. sọ hm. pampampampampampan ohun tí ò dáa ò dáa káyọ̀dé adẹ́rùpọ̀kọ̀ wọ́n gba ìyàwó ọ̀rẹ́ rẹ̀. pápá lolo ìwọ ló fi fún mi bí mo bá fi fún ẹ. oníkọ́mọ sàn lọ́dọ̀ mi. mo pé kó o máa gbẹ̀gbọ́n. mo pé máa jẹ láwùjọ rẹ. má ṣe gbéyàwó ọ̀rẹ́ rẹ mọ́ra ohun tí ò dáa ò dáa adẹ́rù pọ̀ pọ̀ wọ́n gbé tí ọ̀dà ọ̀dà ah, ah, pariwo kan ohun tí ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ tẹ́nàntì máa rorò kúrò sí mi o ẹ̀ máa jẹ́ náà tẹ́nàntì máa rorò kúrò sí mi o. kankan aráfa àti di adití adití. ìwọ náà mọ gbọmọ lọ́wọ́ rẹ. ta ni gbọmọ lọ́wọ́ èèyàn. ojú ni fi í ti ni. òun fi í ti ni má kó skada bá mi nínú ilé bàbá mi ń bí ohun tí yóò dá ó dá pámpámpá má gbà yàwó ọ̀rẹ́ rẹ̀ sẹ́ni tó ti kú ojú ló fi ń tini. ó gbòde o ilé bàbá kánsílọ̀ àwòrẹ́rìn mà gbòde o. kọ́gbọ́n lè rí àwa o. ilé bàbá kánsìlọ̀. pápá ló ló ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. pápá ló ló ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù kọ́kọ́ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsìlọ̀. adẹ́rù kọ́kọ́ ṣe púpọ̀